prepared ètò ló tún gorí afẹ́fẹ́ ọmọlúkà great bí ẹ jẹ́ ká jọ̀bọ̀ ètò bàbá ètò ló tún gorí afẹ́fẹ́ ọmọlúkà great bí to go. Ètò tó ń kọ́ mi lọ́gbọ́n tó fún mi mọ́ àtòyé. Ẹ̀yin sọ̀rọ̀ rí ìlú, ẹ wá ń kan fìdílé. Ètò látẹnu ọmọ ní ọ̀rẹ́ yìí, ọmọ ètò ìtàná bó ti yá ẹ jẹ́ ká ó yá. ètò bàbá ètò ẹ̀ ló sì gorí àpẹ́ ti fẹ́ ìyàwó olùkàrẹ́ ti bí ẹ jẹ́ ká jọ mọ̀ ó yá. Yékuyéku lọ́wọ́ ẹ̀mí òkú. Informative program, educative program like share kẹ́tì bá wa subscribe òmìnira ọmọ Yorùbá ló jẹ wá lógún tilẹ̀ tókó Ọmọlúkà Great TV kékeré kájọpọ̀ bóyá ètò bàbá ètò ló tún gorí afẹ́rẹ́ ẹ̀ẹ́dẹ́sọ Ọmọlúkà Great TV ó ti yá ẹ̀jẹ̀ kájọpọ̀ ẹ̀lọ́mọlúkà Great TV ó ti yá ẹ̀jẹ̀ kájọpọ̀.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 para o mundo ler.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 lójú dé gbangba ẹlẹ́dẹ̀ ó máa dọ́yọ̀ ariwo rẹ̀ ló máa pọ̀ ó ilẹ̀ ìlérí ni ọlọ́run á mú wa lè bẹ̀ ní dandan ó ṣe bá lè ṣan ẹ ilé tìyá tìyá òmìnira ọmọ Yorùbá ó rẹ̀ ní ló ṣe kókó. Amagba o, oh, eh. amagba o, oh, oh,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 di dandan dandan ẹja lọ pàǹtẹ̀. ọ̀rọ̀ gbénú mi fùkẹ̀fùkẹ̀. Hmm. Anthem straight. Help me now. Amen. ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mm, mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá màmá ẹ̀yin ìyá olóríire mm. tí ó jẹ́ wípé gbogbo ìgbà lẹ fi ń dúró tì wá mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n sáré play kíní kékeré yìí fún wa tá a bá ti gbọ́ tán bẹ́ẹ̀ yẹn ká dẹ̀ tẹ̀síwájú nínú ètò hmm, ọ̀nà mi. Hey, stop there. You are trying to get money for your business, yet you don't even have a proper bookkeeping record for your brand. Ẹgbẹ́ Odùduwà, èdè Yorùbá ó sì dábì sí i. Inú tọ́lọ́run fẹ́ràn jù tó ń ṣàkóhàdà àti fún oyin. Ẹ jẹ́ ká parapọ̀ ọ̀gá fìmọ̀ ṣọ̀kan, a ó rí fún ìmọ̀ dára. A kú bíbí ire o, àwa ọmọ Yorùbá, a kú ìfọ́mọ nìyàn ṣe, a kú ìrọ́jú, a kú àmúmọ́ra. Ẹni egun bá ń lé kó máa rọ́jú bí ti ń rárá ayé ní rárá ọ̀run ìgbà díẹ̀ ló kù táwa ọmọ káàárọ̀ ojíire yóò bọ́ nínú ìgbèkùn tá ó bọ́ lóko ẹrú táwọn aláìkọlà yìí kó wa sí tá ó bọ́ nínú ìdè tí ò jẹ́ kí ìran Yorùbá ó tẹ̀síwájú òmìnira Yorùbá twenty twenty two petition wọlé dé o ǹjẹ́ ìwọ ti fọwọ́ sí ibí bó bá jẹ́ lótìtọ́ àti lódodo ni ìwọ ń fẹ́ kí ìran Yorùbá ó bọ́ lóko ẹrú kí ìjínigbé ó dópin kí ìpànìyàn ó dópin ìfipábánilòpọ̀ bíba ire nǹkan oko jẹ́ dídún màhúrú màhúrú mọ́ni káwọn ọmọ wa kàwé kó má ṣiṣẹ́ kí wọ́n lè rú òyìnbó àti wálé kó dogun Yorùbá ooo ẹnu ara ẹni la fi ń kọ méje ọwọ́ ara ẹni la fi ń túnwà ara ẹni ń ṣe tètè béèrè ìtọ́nà láti buwọ́lu òmìnira ìran káàárọ̀ ojíire ìyẹn ní www.òmìnirayorùbá2022.org nípa ṣíṣe eléyìí ó ti ra ọjọ́ ọ̀la tó dára sílẹ̀ de àwọn ọmọ kò yẹ kọ́mọ ẹlẹ́ran ó jẹ egun kò yẹ kọ́mọ aláṣọ wọ àkísà ṣó wá yẹ kọ́mọ bá wá dẹrú bí ẹ gbéra fúyà kí ẹ tètè fọwọ́ sí òmìnira yorùbá petition àwọn ohun tí wọ́n máa béèrè lọ́wọ́ yín rèé o orúkọ yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ọjọ́ orí yín àti ìpínlẹ̀ yín bí ẹ bá fẹ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ tètè kàn sí ọmọlúkà lórí ẹ̀rọ whatsapp zero seven zero four six zero nine two four eight four lẹ́ẹ̀kan sí zero seven zero four six zero nine two four eight four whatsapp nìkan ni o tàbí kí ẹ kọ̀ sí comrade ojo abigail pẹ̀lú nọ́mbà yìí zero seven zero six six four zero two seven three zero lẹ́ẹ̀kan sí zero seven zero six six four zero two seven three zero. wọ́n á lè ṣe àlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ bí ìwọ náà yóò ṣe fọwọ́ sómìnira Yorùbá nínú ilé nìwọ wà ní fọwọ́ sómìnira Yorùbá ìbá ṣe níbi iṣẹ́ rẹ fọwọ́ sómìnira Yorùbá inú ọkọ̀ èrò tàbí ọkọ̀ rẹ fọwọ́ sómìnira Yorùbá nínú ilé ìjọsìn àti mọ́sáàsì fọwọ́ sómìnira Yorùbá ẹ̀yin ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ńkọ́ ẹ fọwọ́ sómìnira Yorùbá ẹ̀yin ọmọ ilé ìwé ọ̀dọ́ ìyálájẹ bàbálọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò olókadà awakọ̀ àfi bínú yín bá dùn sí ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí ni a ò fi ní fọwọ́ sí òmìnira yorùbá àìrìnpọ̀ a máa jọmọ ejò níyà o ẹ̀kan parapọ̀ ìkan mọ́lé ẹjẹ́ fìgbánú kan sọ̀já ká lè bọ́ lóko ẹrú òmìnira yorùbá twenty twenty two petition dandan ni ìwọ náà dìde kó o tètè buwọ́ lù ú. yorùbá o lórílẹ̀‐èdè mi. yorùbá gangan lórílẹ̀‐èdè mi. yorùbá o lórílẹ̀‐èdè mi. yorùbá gangan lórílẹ̀‐èdè mi. ilẹ̀ tó sọ fún wàrà sí fún oyin. yorùbá gangan lórílẹ̀‐èdè mi náà lẹ̀ wá dúró déédéé. Yorùbá lórílẹ̀‐èdè mi, Yorùbá gangan lórílẹ̀‐èdè mi. Ẹ jẹ́ ká fìyẹn sí apá Kudos to every one of you. Mo dúpẹ́ o, Ṣẹ́gun Sunday, ó ní kudos to me and my team. God will bless you. Ajọ́ ń ṣe ni, are you not among my team? You are among my team. Báṣà Ọba Solomoni, ó ní stupid people with stupid knowledge. <laughs> Bàbá Solomon wèrè wèrè stupid people with stupid knowledge. Hmm? Ṣé a mọ̀ pé nínú nínú nọ́ńsẹ̀nsì èèyàn máa mú sẹ́ǹsì jáde ẹni bá lísì sí ọ̀rọ̀ tó sọ lánàá ẹ rí i pé nínú nọ́ńsẹ̀nsì tó ń sọ ó mú sẹ́ǹsì jáde nínú ẹ̀ sẹ́ǹsì tó wà ń bẹ̀ òun lèmi múlò èmi ti múlò stupid people with stupid knowledge anyway ẹ kúlé ọmọlúkà yín rèé èmi náà ń pè lọ́mọlúkà o ṣùgbọ́n ọlọ́run ọba ló ń jẹ́ èmi ni ọlọ́run ọba ló ń jẹ́ èmi ni èmi ni èmi ni tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù òun lọ́lọ́run ọba mo kì í yín ẹ̀kúlé Simon Smith God bless you jàre ọmọlúkà God bless you too ọlọ́run á pọ́n yín lé ẹ̀kúlé gẹ́gẹ́ bí a ṣe ń kí yín ní gbogbo ìgbà pé ẹ mà kúlé o mo kí yín o ẹ̀kúlé ẹ̀kúlé ẹ̀kúlé mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ pẹ́ òkun ǹjẹ́ ìwọ ti send petition tiẹ̀ jíngù yẹn tó o bá ti gbọ́ lọ sí inú YouTube wa tàbí ní Facebook wa kó o lọ gbọ́ níbẹ̀ kó o dẹ̀ share kó jẹ́ káwọn èèyàn tètè gbọ́ jíngù yẹn jíngù ìṣítí ni fún àwọn tí ò bá mọ kókó àti pàtàkì láti sign petition yìí òun la ṣe jíngù yẹn fún Ọmọlúkà ló ṣe ti gbóhùn mi bẹ̀ èmi lọ́lọ́run fún lórí ọ̀fẹ́ yẹn ẹ lọ pín petition jingle yẹn ẹ lọ pín kẹ́ ẹ gbọ́ ní agbára ọlọ́run láṣẹ ọlọ́run a ti bá àwọn rédíò kan sọ wọn máa lò ó wọ́n máa play ẹ̀ àwọn rédíò kan ò rányàn wọn ò rányàn torí inú tí wọ́n gan ò dùn sí tó ń ní nàìjíríà so therefore a ti send ẹ̀ sí wọn wọ́n ti gbọ́ wọ́n dẹ̀ sọ pé àwọn rédíò pa wọn máa lò ó kò jù bẹ́ẹ̀ lọ lágbára ọlọ́run ẹ máa gbọ́ ẹ̀yin tẹ́ bá máa gbọ́ ní rédíò ẹ gbọ́ ẹ wo ẹ jẹ́ kí n lọ sí point tí mo bá wá lé ní ẹ pẹ̀lẹ́ o gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá ìdílé tí mò ń lọ lé ní ìdílé bíi mẹ́rin kan ni mo dẹ̀ ń fẹ́ kẹ́ ṣe ìrànlọ́wọ́ láti pín ètò yìí kó lè kan àwọn tó kàn yẹn kó lè kàn wọ́n lára àwọn ìdílé yìí kó kàn wọ́n lára kán lè gbọ́ ohun tí mo sọ mi ò fẹ́ kó di àtọwọ́dọ́wọ́ kán wá máa gbẹ pé ẹnìkan máa sọ̀rọ̀ sí yín tàbí ẹnìkan máa sọ pé ẹ ṣe báyìí mi ò fẹ́ yẹn mo fẹ́ kẹ́ ẹ pín kó di ọwọ́ àwọn tọrọ kọ̀ọ̀kan rí gbọ́ kán fúnra wọn rí wò ìpè yes ọkùnrin kan tó ń pè ní ọmọ lúkà ó máa sọ̀rọ̀ sí wa ká wá lè jókòó ká lè ro àròjinlẹ̀ ká lè mọ ohun tí mo torí ẹ̀ sọ̀rọ̀ sí wọn ìyí mo torí ẹ̀ wá nìyẹn kò ní bàjẹ́ fún yín o ẹ má fáwọn ọ̀tá láàyè láti flag program wa ẹ bá mi máa like ẹ ẹ máa love ẹ kẹdẹ máa jẹ́ kí kọ́mẹ̀ntì yín tí ìyẹn bá ti ń lọ regularly you are telling the the the the the, the àwọn tó ń direct di Facebook pé program yìí ó wà kókó fún àwa tí love yín like yín tó bá ti ń pọ̀ ju àwọn tó ń tẹ oríṣiríṣi nǹkan míì sí ẹ rí i pé apá wọn máa drop ni wọn ò ní rí já that is for you god bless you all mo ti dé bí mo ṣe ń dé ńlẹ́ o bọ̀dá mi ìdílé Fẹlá Aníkúlápó Kútì ọ̀rọ̀ mi lọ sí ìdílé Fẹlá Aníkúlápó Kútì ọ̀rọ̀ mi lọ sí ìdílé MKO Abiola. ọ̀rọ̀ mi lọ sí ìdílé Ṣíbọ́lá Ìgè ọ̀rọ̀ mi lọ sí ìdílé late Délé Gíwá ọ̀dọ̀ yín gangan ni ọ̀rọ̀ mi lọ ìdí tí ọ̀rọ̀ mi ṣe lọ sọ́dọ̀ yín mo fẹ́ kẹ́ ẹ ṣí etí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ gbogbo ẹ̀yin olóríire tẹ́lẹ̀ ń wò mí ẹ pín ètò yẹn jẹ́ kó dọ̀dọ̀ wọn ẹ bá mi pín kẹ́ẹ̀dẹ̀ yìí kẹ́yìn náà kẹ́ ẹ jẹ́ ká jọ fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ tẹ́ ẹ bá wo àwọn ìdílé tí mo dárúkọ yìí mo mú àwọn ìdílé yẹn díẹ̀ ni nínú ọ̀pọ̀lọpọ̀ ìdílé tí Nàìjíríà ti ṣekú pa nínú àwọn ọmọ ológo tí nàìjíríà ti ṣekú pa ní orí ilẹ̀ nàìjíríà lórí ilẹ̀ yorùbá ṣùgbọ́n mo mú ìdílé mẹ́rẹ̀ẹ̀rin yẹn torí wípé ìdílé mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n jẹ́ ìdílé kan yàtọ̀ tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ adarí nínú ìdílé wọn yẹn wọ́n jẹ́ àwọn tí ọlọ́run lò tó jẹ́ wípé ọlọ́run fún ní ògo tọ́lọ́run ṣe wọ́n ní ẹ̀dá ọ̀tọ̀ òun ni mo ṣe torí àwọn ìdílé mẹ́rẹ̀ẹ̀rin yẹn wá kí ni mo dẹ̀ ń gbìyànjú láti mú jáde jẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Délégiwá tó jẹ́ the first person nínú àwọn tí mo dárúkọ Délégiwá <clears throat> ó jẹ́ olókìkí èèyàn tó jẹ́ wípé lẹ́nu iṣẹ́ ẹ̀ gbogbo àgbáyé ló mọ̀ is a journalist one of the veteran journalists foremost journalist ní country ni ara àwọn tó jẹ́ wípé wọ́n gùdù nínú pé kéèyàn kọ ìròyìn kéèyàn gba ìròyìn jọ kéèyàn investi ìjọyìnbó pè ní investigative journalist Délégiwá Ogo, ló jẹ́ ní ilẹ̀ Yorùbá ǹjẹ́ ẹ rántí ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń wò mí ǹjẹ́ ẹ rántí ẹni tó ibi tí ọ̀nà ọ̀nà tí ikú Délégiwá ọ̀nà tí ikú ẹ̀ gbà wá ǹjẹ́ ẹ rántí ẹ̀yin ọmọ Yorùbá àwọn aráabí àwọn náà ṣekú pa Délégiwá o wọn ò tiẹ̀ fi pamọ́ rárá lẹ́tà bọ́ǹbù bọ́ǹbù ni wọ́n fi pa Délégiwá tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run tó dẹ̀ lọ ìdí tí mo ṣe wálé ní mò ń bọ̀ mi ò tí ì sọ mo sì ń ṣe àlàyé àwọn ìdílé yẹn fún yín ni Delegiwa ní ilẹ̀ Yorùbá di ọ̀la gbogbo àgbáyé ló ń sọ nípa ẹ̀ gbogbo àgbáyé ló ń gbọ́ nípa ikú ẹ̀ ẹ jẹ́ kí wàá múra kí n gbéra lọ sọ́dọ̀ ẹni tó ṣèkejì nínú àwọn líìsì tí mo sọ which is MKO Abiola MK Moshood ká sì Abiola, ọlá ń bí wọn nínú Kọ́láwọlé Abíọ́lá bàbá yìí Ọlọ́run dèédè yàn ní àyànfẹ́ ni Ọlọ́run dèédè mú láyé ọ̀tọ̀ gbogbo àgbáyé ló mọ̀ gbogbo àgbáyé ni Abíọ́lá ní connection sí gbogbo all over all the countries ni wọ́n fún Abíọ́lá ní respect nígbà tó wà láyé ògo ilẹ̀ Yorùbá ni MKO Abíọ́lá ìyá tó bí Abíọ́lá kì í ṣọmọ Fúlàní kì í ṣọmọ Haúsá kì í ṣọmọ Tápà kì í ṣọmọ Ìgbò kì í ṣọmọ Kànúrì ọmọ Yorùbá ni bàbá tó bí MKO Abíọ́lá kì í ṣọmọ Tápà kì í ṣọmọ Maiduguri kì í ṣọmọ Ìgbò ọmọ Yorùbá pọ́nbélé ni Ẹ̀gbá Aláké ìyẹn fi hàn yí pé àtọ̀tún àtòsí MKO ìran Yorùbá pọ́nbélé ni kò ní tainted blood Abiola lẹ́yìn tó win election wọ́n mú Abiola wọ́n gbé sínú cell ìta gbọ́ òun pé Abiola ṣaláìsí ó kú wọ́n pa gbogbo àpáyé lórí àmọ́ ẹgbẹ́ ṣe ni wọ́n pa Abiola sínú cell níbẹ̀ gbogbo yín mọ̀ ó di méjì mo sọ fún yín mo nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kú mo fi àwọn mẹ́rin yẹn ṣe point of contact ni ó dẹ̀ níbi tí mò ń lọ ẹnì kẹta nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo fẹ́ dárúkọ fún yín òun ni Fẹlá Aníkúlápò Kútì tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ látòrí bàbá tó bí Fẹlá ikú tó pa kò ṣẹ̀yìn Nàìjíríà mo sọ̀rọ̀ bàbá Fẹlá o tó jọmọ bíbí Ẹ̀gbá Aláké ìyá tó bí Fẹlá tó jọmọ bíbí Ẹ̀gbá as well which is Madam Olúfúnmiláyọ̀ Kútì bàbá ìyá yìí kan náà bó ṣe jẹ́ akíkanjú ènìyàn tó bó ṣe bí àwọn ọmọ tó jẹ́ akíkanjú tó nàìjíríà ló pa ìyá yìí wọn ò fi pamọ́ àti ọ́fíìsì ẹ̀ náà ti ju ìyá yẹn sílẹ̀ tán ti pa tó jẹ́ pé àárẹ̀ ọjọ́ náà ló ṣekú pa màmá náà tí màmá yìí fi dágbére fáyé ẹ bá mi pín ẹ má fún àwọn ọ̀tá láyè ẹ pín ẹ comment ẹ love torí wọ́n mọ̀ pé point tí mo fẹ́ sọ yìí tó bá kan àwọn ọmọ tí mo fẹ́ sọ̀rọ̀ fún tó bá kàn wọ́n lára wọ́n á tọ̀sí wọn wọn ò fẹ́ kéjò yìí dí ọ̀dọ̀ wọn ẹ jẹ́ kó dọ̀dọ̀ wọn ẹ dójú tì wọ́n ìwọ tó bá mọ̀ wọ́n sẹ́ǹdì ẹ̀ sí wọn personally. MKO Abiola Delegiwa mo wà lórí Fẹlá Aníkúlápò Kútì màmá yìí Fúnmiláyọ̀ Kútì ló bí Fẹlá òun ló bí kóyè ẹ tẹ́ wàá fi kóyè ilẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ Fẹlá Kútì Fẹlá dà ń sọ nípa ẹ̀ Ọlọ́run yàn fẹ́ bó ṣe wu ẹ̀dá ló ṣe ń yan kádàrá ara ẹ̀ ẹni tí Ọlọ́run bá kọ ògo mọ́ tó bá ń ṣe mẹ́káníìkì á ní ògo gbogbo àgbáyé lámọ́ mechanic ẹni tí Ọlọ́run bá kọ ògo mọ́ tó bá ń ṣe mẹ́káníìkì àgbáyé àmọ́ ipe eléyìí o èèyàn ni bó ṣe wu fẹ́lá ló ṣe rìnrìn àjò ẹ̀ ìbáwu kó fi ìhòhò kọrin ìbáwu kó má fi ìhòhò kọ ṣùgbọ́n tó ń kọjáde lẹ́nu àti ẹ̀bùn àti ògo tọ́lọ́run fún gbogbo àgbáyé ló ti mọ fẹ́lá kò sí gbogbo àgbáyé tí wọn ò ń gbọ́ orin fẹ́lá àfẹ́lá lọ Egypt ó lọ London ó lọ Dublin ó lọ America ó lọ Brazil ó lọ Canada ó lọ Germany ó lọ mi ò name the country Abiola fẹ́ láti ṣiṣẹ́ lọ́bẹ̀ táwọn èèyàn ti ń pè máa bọ̀ kó wá play orin fún wa tẹ́lẹ̀ ń gbọ́ orin yẹn táwọn òyìnbó ń gbọ́ tí wọ́n mú jọjọ́ tí wọ́n dára wọn dàálẹ̀ tí wọ́n jó níjókújó. kí ni tó pa Fẹlá ta ló pa Fẹlá ẹ gbogbo yín lẹ mọ ánsà ìbéèrè mi ó lè dàbẹ́ni pé kú natural death lójú yín but abiola ò kú natural death Nàìjíríà ló pa Fẹlá ṣé ẹ mọye ìgbà tán ju bọ́ǹbù sínú ilé ẹ̀ ṣé ẹ mọye ìgbà tán sọ poison sínú ilé ẹ̀ ṣé ẹ mọye ìgbà tán ti agáàsì ẹ̀ nínú ilé ẹ̀ ṣé ẹ mọ̀ mi ò sọ̀rọ̀ lọ ṣé mo pé mò ń sọ fún mo ní mo fi point àwọn mẹ́rin wọ́n máa pé márùn o mo máa mú márùn mọ́ mo máa mú ẹnìkan mọ́ wọ́n sí lẹ́yìn ẹ̀ Fẹlá kú ó lọ Nàìjíríà ló pa bàbá Nàìjíríà ló pa ìyá Nàìjíríà ló pa Fẹlá fúnra ẹ̀ ẹni tó ṣe kẹrin tí mo fẹ́ dárúkọ fún yín òun ni bàbá wa late Bọ́lá Ìgè Bọ́lá Ìgè ó ṣiṣẹ́ ó gbìyànjú ó jọlọ́kìkí ó jẹ́ ẹni tí gbogbo ayé fẹ́ràn torí orí òtítọ́ ló ń dúró lé lórí. Bọ́lá Ìgè ti sọ àsọtẹ́lẹ̀ yìí pé Yorùbá máa jáde nínú Nàìjíríà lórí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí wọ́n mú Bọ́lá Ìgè wọ́n fi wọ́n pa Bọ́lá Ìgè ní ọ̀sán gbogbo ayé ẹ̀ wọ́n pa ó di mẹ́rin má fi wọ́n ṣe márùn-ún ìkárùn nínú wọn tí mo fẹ́ fi kún táwọn márùn-ún yẹn dẹ̀ máa jẹ́ point of contact sí gbogbo àwọn tó kù yẹn òun ni bàbá wa Gani Um, Fáwẹ̀hìnmi Gani Fáwẹ̀hìnmi bó ṣe bó ṣe bó ṣe jẹ́yàn tó jẹ́ntù tó àwọn tó mọ̀ bẹ́ẹ̀ náà ló wà strict tó tó bá kan ti iṣẹ́ ẹ̀ bó ṣe ń jà fún mẹ̀kúnnù bó ṣe ń jà fọmọdé ló ń jà fún àgbà jà fún ọkùnrin jà fún obìnrin bàbá wa Gani Fáwẹ̀hìnmi nígbà tó já wípé bí nàìjíríà gbé lẹ́ni wọ́n á gbé lọ́la wọ́n á gbé lọ́túnla wọ́n á gbé lọ́jọ́mẹ́ at the end of the day ọkùnrin yìí kú via different series of sickness cancer wà ń heart disease kidney disease nítorí àwọn oríṣiríṣi poisonous nǹkan tó ti ṣe sí bàbá lára ikú pa last Nigeria rẹ̀ yẹn. now ibi tí mo wá lọ gangan ni mo wá dé yìí o gbogbo àwọn tí mo mention sílẹ̀ fún yìí iṣẹ́ rere tí wọ́n ṣe àwọn nǹkan dáadáa tí wọ́n gbé ṣe ó wà nílẹ̀ ó ń fọhùn títí di ọ̀la ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé àwọn tó tara àwọn bàbá wọ̀nyí jáde wọ́n jẹ́ ìtìjú àti àbùkù fún ìdílé àwọn bàbá wọ̀nyí ìtìjú àti àbùkù ló jẹ́ fún àwọn ìdílé tí mo dárúkọ wọ̀nyí Délé Gíwá ẹ jọ̀ọ́ ṣé kò lọ́mọ láyé ni àwọn ọmọ Délékì wá ń kọ́ níbo làwọn ọmọ ẹ̀ wọ̀ wọn ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ àbẹ́yìn ọmọ Délékì wá ẹ wà lára wọn tó pariwo wọn Nàìjíríà Nàìjíríà that get rid of your father Nàìjíríà tó gba ìràwọ̀ bàbá tó bí yín lọ́sàn-án gangan ẹ̀yin wà lára wọn tó pariwo wọn Nàìjíríà ẹ wà lára wọn tó pariwo tó which tó ní interest sí twenty twenty three election tó pariwo presidency we must hold power before we receive Yorùbá nation ẹ wà lára wọn ẹ̀yin ọmọ bàbá Delegiwa is a great shame on all of you ipe bàbá yẹn fi ìdí jóná fún gbogbo yín ni for the fact pé gbogbo yín pẹnu mọ́ lórí gbogbo bí nǹkan ṣe ń lọ lórílẹ̀ yìí mo ń sọ ni ẹ̀yin tẹ́ bá rò pé bóyá Ọmọlúkà ọmọ tó ń sọ ẹ lọ sẹ́ńpẹ́ mo mọ orí bíi pé níwọ̀n bá tọ́lọ́run jogún fún mi yẹn mò ń lò ó orúkọ tí àwọn bàbá yẹn fi ilẹ̀ ẹ má rò pé bóyá ọmọ wọn ò lórúkọ tó wọn bá bá láìrọ orúkọ délégi wá tí ọmọ ìkọ̀kan nínú àwọn ẹ bá jáde tó gbé press release tó sọ̀rọ̀ jáde nínú press wọn ọmọ late Delegiwa sons or daughter ó give speech ẹ wá ní Nàìjíríà ò ní recognize ẹ ẹ get out tó bá wà lára àwọn tó ń sọ bẹ́ẹ̀. You all keep quiet nobody should call me for now ẹ má pè ẹ gbogbo yìí lẹ pẹnu mọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ rí nǹkan kan nàìjíríà tó pa bàbá tó bí yín pọ́ìntì tèmi nìyẹn ẹ̀yin ọmọdé lẹ́gí wá ẹ̀ láyé ah, ah. yẹn dúró bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ MKO mo wá dúró káti ẹ̀ gbóṣùbà fún màmá wa Modúpẹ́ Onítìrí òun jà takuntakun fáwọn ọmọ tí ẹ̀ ń sìn Kọ́lá Abiola, ibo ló wà Kudirat Abiola, ṣé kò bí ọmọ kọ̀ọ̀kan fún bàbá wa MKO Abíọ́lá nítorí èmi ò mọ̀ tán ọmọdé ni mí mo ń bi yín léèrè ní o Kọ́lá Abíọ́lá Nigeria that get rid of your father bàbá ẹ ògo tí ọlọ́run fún jogún fún tí gbogbo àgbáyé ń respect Nigeria ended in a single day in a single second yet you believe in that Nigeria Kọ́lá Abiola. ó jẹ́ nǹkan ìbànújẹ́ ńlá wípé irú ìwọ Kọ́lá Abíọ́lá yìí tó yẹ kó dìde fún ìran Yorùbá ibi tí bàbá ẹ bá dé kó o dìde láti bẹ̀ ògo tí bàbá ẹ ò rí lò parí kó o dìde kó o gbà á nítorí pé o mú òótọ́ o sòótọ́ òun ò ṣe gbúrú ẹ̀ gbogbo àwọn tó ń lẹ pósítà ẹ kiri kọ́lá for president wọ́n pẹ́ wọ́n wò bóyá wọ́n á rí nǹkan jẹ lọ́wọ́ ẹ̀ ni oh ní glory nobody knows you as a matter of fact wòlíì àgbà ayọ̀ ajẹ́wọlé ó ní òkìkí jù ẹ lọ ayé mọ́ jù ẹ lọ kí ló jẹ́ kó gbọ́ ẹ tó bẹ́ẹ̀ because o ò dúró lórí òtítọ́ Kọ́lá Abíọ́lá I don't bloody care bó ṣe wà Kọ́lá Abíọ́lá tí n bá wo ọjọ́ orí ẹ wà ó ṣeéṣe kó tó bí mi lọ́mọ wọ́n ṣeéṣe tó o bá dẹ̀ lè bí mi lọ́mọ at least màá wà ní ipò àbúrò bí ìkẹrin àbí karùn sí ẹ Kọ́lá Abíọ́lá it is a pity wípé irú yìí ẹ wà láàyè ẹ wà láàyè gbogbo lẹ́gẹ̀sì bàbá yín gbogbo effort tí bàbá yín ṣe gbé kí ìyá má jẹ mẹ̀kúnnù gbogbo yín yẹn pátá ẹ pẹnu yín mọ́. ẹ pẹnu mọ́ ẹ ṣe bẹ́ẹ̀ nígbà ẹ̀rí kankan it's a pity for all of you you believe in one Nigeria you believe in twenty twenty three election you believe wípé ó dìgbà tẹ́ ẹ bá di presidency mú tẹ́ ẹ bá jókòó sórí àga ní presidency kẹ́ ẹ tó lè ṣe anything for Yorùbá people you believe in that the Nigeria that killed your father Nigeria tí ò jẹ́ kí bàbá ẹ débi tó fẹ́ láyé ẹ wà láyé ẹ wà láàyè a ní kẹ́ ẹ dìde nítorí ìran Yorùbá orúkọ bàbá ẹ tí Nàìjíríà parun lọ́sàn gangan kó o jẹ́ kó dìde àwítà láìwí wọ́n wá ń parọ́ fún yín wọ́n ń tàn yín wọ́n náà ọ̀nà bàbá yín glory ọ̀nà wo ló wà fún ẹni tó ti kú there is no glory for ẹni tó ti kú kò sí glory fún un gbàgbé wọ́n ń tàn yín jẹ yín náà ń tanra yín ẹ̀ ń tàn bẹ́ẹ̀ la there is no glory for for for corpse or for dead body nàpàlàlà wọ́n tàn yín tàn yín tàn yín wọ́n ò ṣe ṣe owó jáde new currency kan gbé bàbá yín sínú ẹ̀ wọn ò ṣe nẹ́ẹ̀mù bàbá that airport tó wà ní Kano wọn ò ṣe nẹ́ẹ̀mù bàbá yín with that airport tàbí airport tó wà lẹ́kọ̀ọ́ kọ́ change ẹ̀ after all mo gbọ́ nínú tàn ìgbà kan wà tó jẹ́ pé private jet àwọn àwọn commercial jet bàbá yín ló pọ̀ jù ní Murtala Mohammed airport lẹ́kọ̀ọ́ yẹn which is Concord Airlines or Concord Airways àwa gbọ́ nínú tàn náà wọn ò ṣe change that airport látùrọ̀ kánò wà ń bẹ̀ kán yọ muritala muhammed yẹn kúrò lórúkọ orúkọ muritala kán gbé lọ sí kánò kán sọ ti bí di moshood abiola international airport tàbí kán sọ di moshood abiola kán sọ ti kánò di moshood abiola international airport kánò báwo náà ṣe ń tọ̀ yín tẹ̀yìn tọ́ra yín jẹ́ mr kola abiola it is a great disappointment to all of you ẹ má lóòótọ́ màmá onídìrí lè jẹ́ kanú fámìlì yín but màmá ń ṣiṣẹ́ tara ẹ̀ ó ṣe tọ́jọ́ ọ̀la àwọn ọmọ tiẹ̀ ìyàwó ló jẹ́ nínú ilé yín ìwọ ló ń jẹ́ orúkọ MKO Ọ̀dọ́lá ló ń jẹ́ Abíọ́lá ìwọ àtàwọn àbúrò ẹ ní kẹ́ ẹ tún orúkọ bàbá yín ṣe kẹ́ má jẹ́ kó orúkọ yẹn kó parẹ́ ẹ tún ṣe ẹ má jẹ́ kó parẹ́ níbo ni gbogbo yín wọ̀ ohun tó ń tán lọ́dún eégún tó o bá bíbélì sọ wípé ó ní olótìtọ́ ó ló máa ń láyà bíi kìnìún wáì tó o ṣe lè rìn tó o ṣe free láàrin àwọn ọmọ yorùbá torí pé o mọ̀ ọ́ sọ ni you refuse to say the truth upon what or after all that your father where is him today he is dead ó ti kú ó ti lọ. who is this Femi Oke? Okay? Fẹ́mi Ọ̀kẹ́ tí n bá sọ kìkì ọ̀rọ̀ kan fún ẹ honestly speaking nǹkan tó máa bá sùn lálẹ́ nìyẹn but I don't want to do that wọ́n ti ní mi gbọ́dọ̀ sọ negative words no so if you don't have anything to say get out of here just simple as that I won't say anything that is for that so gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ Kọ́lá Abíọ́lá káti ẹ̀ wá mú ti bàbá ẹ̀ kúrò as a prominent Yorùbá man as a prominent Yoruba man, Kola Abiola. Are you not aware of what is going on in this country? You are not aware of the kidnappings. Gbogbo bọ́n ṣe ń jẹ oríire oko àwọn ènìyàn tó ò lè dé inú oko, ó wà aware of it. Gbogbo bọ́n ṣe ń máa check àwọn èèyàn nínú igbó tó ń pa àwọn èèyàn sínú oko wọn nínú igbó, ó gbọ́ nípa ẹ̀. Gbogbo ìyà tó ń jẹ ìran Yorùbá tó jẹ́ pé ò bá àka gbogbo ìwé ayé bó o dàbújá wọn ò ní fún ẹ wọ́n á fi ẹ́ ṣe ọmọṣẹ́ fún ọmọ primary six ni ò ní phd professor wà á ṣọmọṣẹ́ ni fún ọmọ primary six adela àjọ jẹ́ country kan you are not aware of all this all the marginalization o mọ̀ nípa ẹ̀ Kọ́lá Abíọ́lá as an elderly person as a statesman as a prominent person in Yoruba land o mọ̀ nípa ẹ̀ kó tiẹ̀ dúró kó sòtítọ́ for you ṣéun ìwọ gangan ni mo bá ni mo lọ́rọ̀ ọba sọ torí ìwọ gangan ló dàbẹ́ ni pé orúkọ ẹ lọ sókè dáadáa jù nídìílé Fẹlá Kútì ìwọ ni tiẹ̀ tiẹ̀ wá dùn mí jù ìwọ gangan ṣéun you are a disgrace you are a disgrace a total disgrace to the to your family ọlọ́run ló ní revenge mi ò ní kẹ́ wá revenge don't misquote me. Me ò sọ pé kẹ́ wá revenge revenge upon who i'm not saying you should oh, ta ló fẹ́ revenge lórí ẹ̀ but i am telling you the reality wípé ìjà tí bàbá yín jà jà jà jà jà jà tí ìyá tó bí bàbá ẹ̀ jà jà jà jà kó tó kú ni wípé this nation Nigeria the foundation is faulty bàbá ẹ̀ bá àwọn gọ́ọ̀mẹ̀ntì pòpòpòpò ó bá wọn pọ̀pọ̀pọ̀pọ̀ wọ́n darí gbogbo wàhálà yẹn wọ́n darí ẹ̀ sórí ìyá ẹ̀ ìyá tó bí bàbá ẹ̀ Ṣeun Kútì mo ti read the biography ẹ̀ ó oh, jù mí lọ in age so I can talk to you ó oh, jù mí lọ except wáyé kó parọ́ èjì ẹni mo sì gbà ẹ́ làbílẹ̀ dáadáa Ṣeun Kútì bọ̀tọ̀ náà tó ń gbéyàn sókè ti gbé ẹ sókè ojọ́lá orúkọ bàbá tó ní ojọ́lá yìí pé o ní bàbá tó dáa tó lórúkọ bọ́tọ́rúkọ bàbá tó níyẹn ìwọ lò ó láti bíldì tara ẹni ò lò ó láti tún láti ran ìran Yorùbá lọ́wọ́ bàbá ẹ Fẹlá Aníkúlápó Kútì bàbá yẹn kó tó kú ó ní messages tó sọdà sílẹ̀ nítorí Nàìjíríà òótọ́ ó lè má ronú pé bóyá kò sọ pé kiri Yorùbá dá dúró lọ́tọ̀ but ẹni bá gbọ́ tó ní knowledge tó bá listen sáwọn ọ̀rọ̀ tí Fẹlá ń sọ á mọ̀ yìí pé ó ti pẹ́ tí Fẹlá Kútì tó ti ń sọ àwọn àsọtẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ yìí fún wa tí àwọn àgbàgbà Yorùbá tí wọn ò sí tí wọn dẹ̀ múra lé lórí your father did his best your grandmother did her best Nigeria killed them anyway and you are here you still believe in 2023 you still believe in presidency that ọmọ Yorùbá gbọ́dọ̀ di presidency agbọ́dọ̀ sit sórí ìjòkó presidency orí ìjòkó tó jẹ́ wípé láti ọjọ́ tí aláyé ti dáyé tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà ìjòkó tó jẹ́ wípé kò sẹ́ni tó jòkó síbẹ̀ ni tó fi bọ ìran Yorùbá torí ìpínlẹ̀ ẹ̀. I watched one of your maybe bóyá debate ní kí n but you were there um, Falana was there there is another person and another girl wọ́n sọ ọ̀rọ̀ Fálànà ń sọ fún about the constitution of this country Jesus Christ táwa believe nínú ẹ̀ tí wọ́n gbàgbọ́ nínú ẹ̀ tó Jésù bá jọmọ Yorùbá lọ́ọ́lọ́ yìí kí Jésù dọmọ Yorùbá lọ́ọ́lọ́ yìí kán gbé lọ sí Àbújá as the president kán ní kó lọ jòkó kó lọ lo constitution tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ no matter how amended náà ṣe amend ẹ̀ tó kán ní Jésù lọ lò ó wọ́n ti amend ẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ mọ̀ sunkún ni forever because that constitution can never favour you this is what you know. Seun Kuti but yet you don't care about anything that has to do with Yoruba maybe maybe maybe you are part of the people that says Yoruba ṣòro jà fún tó o bá sọ pé Yorùbá ṣòro jà fún á jẹ́ pé ọpọlọ ẹ̀ Seun Kuti and I don't believe ọpọlọ ẹ kéré Ọlọ́run kẹ́ ẹ pẹ̀lú ọpọlọ why tó fi keep quiet why tó fi keep melt ẹ̀ẹ̀kan la fọ́jú ẹ̀ẹ̀kan lè yàn kú èmi ò gbọ́ pé yàn kú lẹ́ẹ̀mejì rí why can't you speak why can't you let people hear your voice upon followers you have nínú gbogbo followers tó ní how many of them ló lè feed can you feed one million of your followers. Can you feed even 500,000 of your followers? Can you feed them for a single day? Just a day. With everything you have, you possess. Can you feed them with it? Will it be enough to feed them? Sheukuti, I want to believe you have traveled far and wide to some other countries in the world. Sheukuti, ó fojú ẹ rí bí àwọn orílẹ̀-èdè yẹn ṣe rí náà and with the knowledge tí ọlọ́run fún ẹ ṣeun ìwọ fúnra rẹ ẹ mọ̀ yìí pé àwọn country tó lọ tó ń dá nǹkan ńláńlá ṣe wọ̀nyẹn the resources they have there they don't have ten percent of the resources we have in Yoruba land this is what you knew Ṣeun Kuti then if it is true Ṣeun why tó fi yẹ kí àwa ọmọ ọba nílẹ̀ Yorùbá ká máa ṣẹun mo máa ń sọ gbogbo gbà ọlọ́run ti dá wípé káwọn kan wà kan jẹ́ olówó káwọn kan jẹ́ ọlọ́rọ̀ káwọn kan dẹ̀ jẹ́ middle class wọn ò ní ṣe olówó wọn ò dẹ̀ ní ṣe tálákà ọlọ́run dẹ̀ dá àwọn kan pé kan jẹ́ tálákà láti ọjọ́ ayé wọn bọ́ gbé wọn sínú owó wọn á tálákà ni ìtàn ọlọ́run ṣe kọ́ ni I am not against whether you are rich or not bóyá lágbájá lówó kò lówó mi ò against ẹ ọlọ́run ti kọ́ látayé báyé mi but mo ń sọ wípa personalities tó o ní tí bàbá ẹ ní orúkọ tó o bá nílẹ̀ nínú gbogbo ọmọ bàbá ẹ ìwọ lórúkọ ẹ lọ sókè jù Ṣeun Kútì then I am asking you this question tó o bá sọ̀rọ̀ jáde Ṣeun tó condemn the killings tó condemn kidnapping to condemn every atrocity, the marginalization of Yoruba people. To condemn wọn publicly. Tó bá ṣe ṣeun ṣé wọ́n fẹ́ wá pa ẹni. Ṣọ́ fẹ́ mú ẹni. Ṣọ́ fẹ́ pa ẹni. Ṣeun Kuti. I learned and I read that Martin Luther King of United States of America èjì ẹ̀ nígbà tó ń jà fún black race in the United States of America kò tó èjì ẹ̀ today ṣé wọ́n gbàgbé orúkọ ẹ̀ nobody will ever forget that name ó dìde fún ìran ẹ̀yà ẹ̀ Diola. nobody will forget him Ṣeun Kútì èmi mọ̀ ẹ́ pé Ọlọ́run kẹ́ ẹ pẹ̀lú ọgbọ́n but kí ló dé gbogbo lẹ́gẹ́sì gbogbo nǹkan dáadáa tí bàbá ẹ fi sílẹ̀ àti màmá tó bí bàbá ẹ akíkanjú obìnrin akọni obìnrin obìnrin téèyàn fi ń tọrọ obìnrin obìnrin bí ọkùnrin the iron lady of, of, of Africa gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ gbogbo akitiyan gbogbo àníyàn wọn Ṣeun Kútì ó mà ti jẹ́ kí gbogbo ẹ̀ fẹ́ lọ bí afẹ́fẹ́ mo mọ̀ pé o lẹ́gbọ́n but how many people ló ń gbórúkọ ẹ̀gbọ́n yẹn bọ́n ṣe ń gbórúkọ tiẹ̀. ada fún yín jáde oníbùdó mi ò lè wá kó èjòyè ilé bàbá rẹ̀ are you are you telling me you are too small to lead Yorùbá out of this mess pẹ̀lú ọpọlọ tọ́lọ́run fún ẹ okay is it Fẹ́mi Kuti I thought it's Ṣeun ah no no no no no ṣé Ṣeun Kútì àbí Fẹ́mi kuti. no no no ẹ má ẹ má confuse mi ẹ I have searched for the name and it is Ṣeun I remember it's Ṣeun ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má da gbogbo ẹrù mọ́ mi lórí ẹ Think my brother Ṣeun Kútì think deeply ro àròjinlẹ̀ kó ṣe nǹkan táyé òfin nígbàgbé ẹ̀ wọ́n bá sọ fún ẹ pé Yorùbá ṣòro ó gbèjà Yorùbá ìgbà kan nìyẹn kì í ṣe Yorùbá àsìn as i been saying my brother look at Sunday Igboho ọmọdé yẹmọ Sunday dìde how many owó èèyàn mélòó ló kówó fún ó dìde for Yorùbá race that enough of this killing for my people moreover it's not too bad tí yorùbá bá dá tiẹ̀ ṣe gan ó wá àdìẹ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ wo èrò tó tẹ̀lé sunday that is enough for you and that is enough to prove to you that Yoruba people is ready to leave this shit hole Seun Kuti either Seun or Femi ń gbọ́ wọ́n ń gbọ́ mò ń direct message mi sí àti Femi àti Seun Kuti family let them listen to it tí Ìgbòho bá jáde wo èrò tó jáde ládó wo èrò tó jáde lóńdó wo èrò tó jáde ní Òṣogbo Fẹ́mi à ń ṣe ngútì ṣé eléyìí ò tó sọ fún yín ni wípé lótìtọ́ àti lódodo Nàìjíríà yìí ti sún àwọn ọmọ Yorùbá wọn ò lè jẹ́ kẹ́ ẹ mọ̀ àwọn political leaders ò lè jẹ́ kí wọ́n mọ̀ because àwọn fúnra wọn rí òtítọ́ wọn mọ òtítọ́ because of what they want to eat they will never say the truth ẹ dẹ̀ lérò lẹ́yìn o nínú àwọn tó ń tẹ̀lé yín mélòó lẹ lè bọ́ nínú wọn lára àwọn tó tẹ̀lé yín tó jẹ́ fáǹsì yín ló gé orí àwọn ọmọ dànù tó lọ pa èèyàn tó lò bẹ́ẹ̀ fi ṣoògùn owó lábẹ́òkúta lára àwọn fáǹsì yín nìyẹn lára àwọn fáǹsì yín gbẹ̀bọ̀n o tán ń pààyàn o tán ń jalè o tán ń jí nǹkan o lára àwọn tó jẹ́ fáǹsì yẹn What you can do for the community is to speak for the speechless people, for voiceless people, with your status in the community. Pẹ̀lú status yẹn, èrè, ẹ̀bùn, ìtò lè ṣe fún gbogbo àwọn tó ń pè ní followers yẹn yẹn. Ninety nine point nine percent of them they were in poverty. Not just poverty, they were wretched. Let me put it that way. Nobody is in poverty in Nigeria again. Everybody is wretched people. Ṣeun Kuti, Femi Kuti, either of you, the bá ń program ọ̀mọ́ ẹ má I'm deferring this message to Femi Kuti, to to to Kuti family Fela Kuti. Sunday Igboho did not pay a dime to anybody. But He came out in the name of enough of killing of my people. Then let the Yoruba people be. Simple statement. Look at thousands of followers that followed him. Ṣeun. Imagine kó wá jẹ́ ìwọ tàbí brọ́dà ẹ yẹn ló wá jáde irú ẹ̀. Anyway, you are nobody. To some of us, you are nobody but to me mo believe wípé orúkọ bàbá ẹ àti ọpọlọ tọ́lọ́run fún ẹ tó o bá lò fún ìran Yorùbá you can be somebody tí wọn ò ní gbàgbé for life Martin Luther tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ is nobody kó tó di kó jáde ṣùgbọ́n gbà tó jáde tó sọ̀rọ̀ fún ìran ẹ̀ tó jà fún ìran ẹ̀ he became somebody and till the end of this world people will be referring to him. That is the fact. Tó wù yẹn gbọ́, tó wù yẹn má gbọ́, I am less concerned. Kò kàn mí. Ọmọlúkà lóore di mí, mo ti sọ tẹnu mi. Ẹni bá wù kò gbọ́. Over to you, ẹ̀yin bàbá Fọlá Ìgè family, ẹ̀yin ọmọ ẹ̀. Múyìwá, Múyìwá Ìgè, MI, gbẹgbẹm ó bani lọ́kàn jẹ́ it is true Nigeria pa bàbá yín publicly eléyìí ń ba ọkàn tèmi jẹ́ personally because irú àwọn bàbá wọn tó bá ṣe pé wọ́n wà láyé lásìkò ìtàn rí tó ń ṣẹlẹ̀ ìbámọ̀ nira by now a ti gba yorùbá tá a la fẹ́ gba yorùbá ti dá dúró láyé ọ̀tọ̀ Ayọ̀délé Adélẹ́yẹ God will bless you jàre táǹkà fẹ́ dorí ọmọ lúkàrú wọ́n dẹ̀ mọ̀ pé mi ì lọ sùkúù ah, mi ì ju sùkúù mi ì mọ̀wé mi ì ń bá ní gbogbo kinní wọ̀nyẹn wọ́n kàn fẹ́ dorí èmi rú Fẹ́mi ni o Kúnlé ni o Yàyà Bello ni o kinní kan ah, ẹ dákun o àwọn fámìlì tí mò ń bá sọ̀rọ̀ wọ́n ti mọra wọn for the fact pé mo ti sọ pé point of contact anybody ti bá mention wọ́n ti mọ̀ pé gbogbo fámìlì ló kàn now ẹ̀yin ọmọ bàbá Bọ́lá Ìgè ǹjẹ́ àti ẹ̀gbọ́ statement tí bàbá Bọ́lá Ìgè sọ kó tó di pé bàbá yẹn lọ ọ̀rọ̀ tó ti sọ sílẹ̀ tipẹ́ tó wá ń jà ń sìn imagine káwárí nínú ẹ̀yin ọmọ bàbá tẹ́ ẹ wá dìde gbọ̀ngbọ̀n fún ìran Yorùbá lásìkò yìí tó bá rò pé Yorùbá ló pa bàbá ẹ kì í ṣe Yorùbá ló pa bàbá ẹ àwọn aráabí ló pa bàbá ẹ kì í ṣe Yorùbá kì í ṣe yorùbá ló pa Bọ́lá Ìgè àwọn aráabí ẹ pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló fẹ́ kà mo mo mo mo appeal sí gbogbo yín ni because kò tí ì late tó bá léètì ẹ ẹ kò ìdánpè ní àlàáfíà tó sì tá a sì ń rí díẹ̀díẹ̀ yìí kò ní sí kò ní sí kò ní sí ẹ̀yin tẹ́ pera yín ní nǹkan ẹ̀ ní àlàáfíà ò ní sí ẹ̀ ní lè jòkó sínú ilé tẹ́ fowó kọ́ ẹ̀ ní lè rìn bó ṣe wù yín láàrin ìgboro ah, iyì wo ló wà nú ẹgbẹ́ ẹ̀ rìn lọ ẹ wá rí security dúró tì yín tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ tó bá dé level kan ẹ ní lè rìn security yìí gan-an máa sáfẹ̀mí ẹ̀ á jà forí ẹ̀ bí orí òbẹ́sẹ̀rẹ́ tó ní jà ẹ má jà fẹ́ni kankan má jà wọn. ẹ for God's sake ọmọ bàbá Gani Fáwẹ́hìn mi Nàìjíríà ló pa bàbá yẹn ẹni tó ń kọkọ kú kọjáde tó ní Nàìjíríà ò pa wọn kan Nàìjíríà ló pa kí náà ló pa bàbá fún Gani Fáwẹ́hìn wọn ní cancer bóyá cancer of the blood or cancer of the lung or cancer of this or that ló pa bàbá kí ló kí ni kí ibo ibo ni bá ṣé bàbá ń fa sìgá ni àbò ń fa gbó tó fi ní cancer of the lungs tàbí tó fi ní cancer of the blood àwọn tó bá ń fa sìgá àwọn ni lungs wọn máa ń bàjẹ́ àwọn ni kidney wọn ń bàjẹ́ àwọn ni heart wọn ní problem àwọn tó bá ń fa sìgá lójoojúmọ́ kí ló dẹ̀ fà á oríṣiríṣi tear gas àtẹ̀lé ìtàn ti poison àtẹ̀lé ìtàn tó jẹ́ ordinary èéfín àtẹ̀lé tó ń tàyàn lójú tí bàbá kó símú á gba inú ẹ̀ wọlé á gba imú ẹ̀ wọlé á gba ojú wọlé á gba etí wọlé. that man died anyway Nigeria killed him àwọn ọmọ bàbá yẹn ń kọ́ wọn sí láyé àbẹ̀rù ń bà yín torí pọ́n ti pa bàbá yín ẹ̀yin ò kú ayé ìgbà bàbá yín yàtọ̀ sáyé sí i this is twenty first century tí ò sẹ́ni bọ́dì tákàndéédé ló ń pa yẹn anyhow provided tó bá tiẹ̀ wá jẹ́ pé o wá tún wá sùn kó torí òtítọ́ ló sọ̀rọ̀ lé lórí people will fight for you ó mọ̀ ń sọ fáwọn bá ní ọba ẹnìkan lọ́ba kan yẹn ó ní kò lè sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ wọ́n á yọ nípò wọ́n á ṣe tán wọ́n á ṣe tìbí mo ní ta ni ó lójú ọba náà nílẹ̀ Yorùbá tá a in favour of Yorùbá nítorí mo sọ̀rọ̀ yẹn wọ́n wá torí yẹn wọ́n náà fẹ́ tó bá wá ẹ̀sùn èké sí lẹ́sẹ̀ Yorùbá people will detect àmọ́ ìpé wọ́n mọ̀ọ́mọ̀ wá ẹ̀sùn sí lẹ́sẹ̀ ni and Yorùbá will stand and fight for him ìwọ ọba bẹ́ẹ̀ so ẹ gbàgbé ọba tí ò bá sọ̀rọ̀ tó lòun bẹ̀rù ká má bàa yọ òun irú ọba yẹn ò fẹ́ sọ̀rọ̀ nítorí tó ń jẹ kò rẹ́dì àti sọ torí kò fẹ́ lùsì ibi tó ti ń jẹun yẹn tó bá jẹ́ torí ká má yọ tàbí ká má pa á ló ṣe ń sọ bàbá ńlá irọ́ ni tó bá tọ́ba kò yẹ kẹ́rù ikú bàá téèyàn bá jọba fọ́jọ́ kan ṣoṣo ó ba lórí gbogbo nǹkan ni láyé ẹ jẹ́ ká fọ̀rọ̀ ọba alẹ́ jàre mi ò lọ́bẹ̀ ẹ̀yin ọmọ bàbá Bọ́lá Ìgè ẹ̀yin ọmọ Gani fáwọn ẹ̀yìn mi ibo lẹ́wà ẹ wá torúkọ bàbá yín ẹ wá tún ṣe orúkọ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tí bá àwọn bíbù yẹn ti bíùdì ẹ má jẹ́ kó bàjẹ́ ẹ dìde. àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí bó bá dénú ẹ̀ àdó dìndín òòyì nàìjíríà ṣe ìdílé MKO wọ́n fìyà jẹ gbogbo fámìlì ọ̀hún Simbiat Abiola tó jẹ́ màmá Kọ́lá tó jẹ́ àkọ́kọ́ wọ́n pàdánù àwọn kan ní kánsà ló pa màmá àti ẹ̀dúpẹ́ pé kánsà eh, Nàìjíríà kọ́ ló pa kánsà ló pa ọ̀pẹ nìfọ́lọ́hún Kudirat Abiola tún wá ń kọ́ ṣé kánsà ló tún pa á bullet cancerism àbí báwo kílẹ̀ ti ń pè é bullet street tán pa Abiola sínú ní èmọ orúkọ ẹ̀ sí níjọ́ yẹn o Kudirat Abiola rádà òun ni Kudirat Abiola wé ibẹ̀ náà ti pa sí o ìbọn náà fi pa o Ali Mustapha ló pa o Fúlàní ni o ẹ jẹ́ jẹ́ kí a sọ òtítọ́ wọ́n pa Kudi wọ́n pa MKO ẹ gbogbo yín ẹ̀ ń wò you are still you you still believe in that Nigeria èyí tó dùn èmi tí mo ṣe wá sọ̀rọ̀ fún yín nìyẹn o for the fact pé gbogbo yín mọ òótọ́ tá wà ló wà ní gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí and yet you all be, you still believe in that one Nigeria I don't believe it ẹ̀yin tọ́lọ́run bá kẹ́ ẹ pín program ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn tá à ń sọ yìí I am not here to disgrace any one of you or to insulted you or to embarrass any one of you mo wá sọ láti ṣí yín létí ni torí wípé ọlọ́run tó pọ́n àwọn bàbá ti yíyẹn lé tó fún wọn ní orúkọ rere kó tó di pé wọ́n lọ orúkọ yẹn sì ń jẹ orí ọ̀fẹ́ ìdọ́là tó bá ṣe wípé bàbá bàbá Fẹ́mi àti Ṣeun Kútì tí wọn ò bá mọ̀ ní Nàìjíríà kò sẹ́ni tá mọ̀ yín ó ṣeé ṣe kí gan lórúkọ jù ẹ lọ ẹ ò mọ̀ tọ́nà ó but for the fact ọlọ́run ti yọ wọ́n síta tó ti fún wọn ní orúkọ yẹn tó ti ní orúkọ dáadáa sílẹ̀ orúkọ yẹn lẹ̀ ń lò ẹ gbọ́dọ̀ jẹ́ ó ẹ gbọ́dọ̀ jẹ́ ó This is a very good and candid advice. Candid advice to everyone of you. Tí mo mention léni, ẹni bá létí kó gbọ́, ẹni bá lọ́gbọ́n kó gbà. Ohun tẹ́mi Ọlọ́run wí fún gbogbo ẹ̀yin tí mo dárúkọ. Mo panu mi dé. Ẹni tó bá fẹ́ dá sí i, bóyá àtọ́mọ Lúkà sọ yẹn kò rí sọ sẹ́wọ̀n pé idiot kan tiẹ̀ ti bá mi ń pò ó ní mi ò ṣe findings mi dáadáa ẹranko <laughs> oh my God inú tiẹ̀ inú kàn ń bí mi but olùṣọ́ mi ti ní màmá bínú ó ní àdúrà ni kó máa gbà fún yàn má bínú. Eh. so this is the number zero seven zero zero seven zero four six zero nine two four eighty four again zero seven zero four six zero nine two four eight four whatsapp ọ̀nlẹ̀ whatsapp nìkan ni o whatsapp nìkan dákun whatsapp nìkan ní kẹ́tì pé ó yà bẹ̀rẹ̀ sí the number is available. ẹ jẹ́ n gba ìpè yẹn kan tàbí méjì kárọ̀ndọ̀ just one or two because of our time. mo ń retí ìpè yín o èèyàn kan tàbí méjì. yes ẹ bẹ̀rẹ̀ sí ní pè ẹ máa pè ẹ máa pè ẹ pín yẹn ṣí ẹ nà ẹ̀yin tẹ́ ẹ bá mọ àwọn tá à ń sọ yẹ sẹ́ǹdì ẹ̀ sí wọn bó jẹ́ ọ̀rẹ́ wọn lẹ́mọ̀ bó jẹ́ ẹ jẹ́ kó dọ̀dọ̀ wọn kẹ́ ẹ bẹ̀ pé ẹ bá wa sẹ́ǹdì ẹ̀ sí wọn after all I don't insult them it's a matter of explanation bí mo ṣe gbọ́rọ̀ mi kalẹ̀ bí mo ṣe mọ̀ ń gbé kalẹ̀ nìyẹn ọlọ́gbọ́n ló dẹ̀ máa yé ọ̀mọ̀ràn ló máa mọ̀ eléyìí tèmi sọ yìí tó bá dàbí insult ẹ gbọ́dọ̀ fi ṣe insult I don't have any reason to insult you after all you are, you are citizens of Yorùbá land just like me. tó ń pè sí zero seven zero four six zero nine two four eighty four nọ́mbà ta ni kẹ́kẹ́ pé. ẹ gbé sókè jàre à ń gbọ́ yín o ah, elénìyàn ẹ sọ̀rọ̀ sókè à ń gbọ́ ẹ mà kálé ẹ̀gbọ́n mi ẹ kú iṣẹ́ takuntakun. ẹ ṣé mo dúpẹ́ o. ọpọlọ yín ní dàrú o. àṣẹ ìdùmarè. a ò ní wá yín tí wọn gbára Ọlọ́run. àṣẹ ìdùmarè. ẹ ní mọ sàárè ọmọ. àmì àṣẹ. ṣé ẹ rí gbogbo wọn ló mọ òtítọ́ ṣùgbọ́n àti lè sọ òtítọ́ ó di wàhálà tí wọn lọ́rùn. Hmm. ṣé bí Fẹ́mi Kútì ọmọ bàbá wọn lóògbé bàbá wọn òótọ́ ni òótọ́ orin wọn a lè gbàgbé ẹ̀ títí láéláé nítorí wòlíì kan ni wọ́n jẹ́ nílẹ̀ yorùbá ṣé bí òun náà bá wọn lọ tí nígbà tó ń protest ní lẹ́kì nígbà tí ó pé one years tí wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ dànù ní lẹ́kì ṣé bí ṣeun tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àbí fẹ́mi ṣògbóhùn náà lọ síbẹ̀ hmm. ó fara pamọ́ ni nítorí àwọn tí wọ́n mú ní ọjọ́ yẹn mò ń wò láìfù tẹ́ bá rí nǹkan tó fojú wọn rí wọ́n fẹ́ wọ́n fẹ́ rán wọn lẹ́wọ̀n láìsí òun gangan fúnra wọn wà lára wọn ibi tí wọ́n kó wọn lọ ọ̀tọ̀ níbi tí wọ́n parọ́ pé wọ́n kó àwọn pípù yẹn lọ ọ̀rọ̀ wa dé nẹ́ẹ̀sì ó ń sọ̀rọ̀ mo máa ń wo program rẹ̀ dáadáa ó ń sọ̀rọ̀ wọn nàìjíríà kí ló kí ló kí ni nǹkan tó tún ṣiṣẹ́ nílẹ̀ yìí mọ́ kò sí kankan nàìjíríà ti kú ó ti wọ omi ó ti wọ ọkàn lẹ́yìn àwọn àwọn tí wọ́n àwọn tí wọ́n ẹ̀ síìtì nílùú yìí ni àwọn tó ń pààyàn àwọn tó ń fọmọ lọ́mọ ṣẹ́ṣó ṣùgbọ́n ìwọ tó bá ti ń sòótọ́ báyìí wọ́n máa hẹ́ẹ̀kẹ́ bí ìgbẹ́yìí hmm. láì jẹ́ pé yorùbá bá dá dúró kò sí ọ̀nà àbáyọ fún gbogbo àwa ìran ọmọ yorùbá ní ilẹ̀ yìí láti 1960 tí a ti gbòmìnira kí ni nǹkan kan tá à ń géènì kí ni nǹkan tá à lè sọ pé à ń géènì lára bóyá federal government ni o àbí state government ni o ká máa bèrè lọ́wọ́ ara wa nothing kò sí kankan ẹ wá wo ẹ wá àwọn èèyàn ṣe bàjẹ́ sígboro ẹ wo gbogbo ẹgbọ́n mi ẹ wo gbogbo àwọn tó ń gbálẹ̀ tó ń gbálẹ̀ títí yẹn wọ́n sọ gọ́ọ̀mẹ̀ntì sọ fifty thousand naira fún twenty five thousand naira ló ń dé ọwọ́ àwọn ìyá yẹn mo ti bá àwọn ìyá yẹn lánàá tí mo ti bá wọn sọ̀rọ̀ hmm. mo dúpẹ́ pé àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan tí mo bá sọ̀rọ̀ àwọn náà ti sáìn ti gbogbo fámìlì mi pẹtíṣọ̀ ẹ̀ mo ti sáìn gbogbo ẹ̀ pátápátá ṣùgbọ́n ìlànà tó jẹ̀ ìjọlọ́pàá mo sáìn ẹ má sọ̀rọ̀ bóyá ẹ sáyìn petition àbẹ́ sáyìn tẹ́ bá ti sáyìn tí yẹn sọ fún apẹ́ ti sáyìn yẹn má bínú. ẹ má sọ̀rọ̀ bóyá ẹ bá yàn sáyìn petition lọ́dọ̀ níbí sáyìn tí ẹ kó sáyìn tí àtìyàwó ẹ kó bá wọn ṣe ni mo sọ tẹ bá ní ẹni ọ̀dà tí ìjẹ́ bá fẹ́ sọ ẹ sọ fún wa lẹ́yìn kò kan dandan kẹ́ ẹ pè wá mm-hmm. sórí afẹ́fẹ́ ẹ mọ̀ à ń gbọ́ yín sáà ẹ ti pè wá lọ́nà méjì náà fóònù tá a fi ń ṣe program lẹ̀ ń pè sí ó yá ẹ máa sọ̀rọ̀ àti ń gbọ́ yín bẹ́ẹ̀ yẹn sà oh. ilé ènìyàn. à ń gbọ́ yín bẹ́ẹ̀ yẹn sà ọpẹ́ ni fún Ọlọ́run. ẹ ṣe àdúpẹ́. ẹ ṣeun. ṣàlàfíà ni. ọpẹ́ ni ṣàlàfíà ni. ṣe fẹ́ dá ṣètò. ẹ mo fẹ́ ah, ẹ ó yà ẹ máa ẹ máa mo fẹ́ dá sí programu tí ẹ ń ṣe lọ́wọ́. ẹ ṣe ẹ máa ẹ máa ẹ máa ẹ máa dá sí bẹ́ẹ̀ yẹn à ń gbọ́ yìí. ọkọ ni mo kàn fẹ́ kó kọ̀. Ah, ó yá à ń gbọ́ yìí bẹ́ẹ̀ yẹn à ń gbọ́ yìí. mo kàn fẹ́ jẹ́ mo kàn fẹ́ kí ẹ ọ̀dà káàdì kankan ni because eh, ẹ ń gbìyànjú ọlọ́run lè máa pín in lọ́wọ́ ṣiṣẹ́ ṣé ráwọn tí ẹ ń dárúkọ yẹn hmm. bàbá àwọn òfẹ́ kan nípa ọ̀rọ̀ Yorùbá yìí ṣe ti gbọ́ ṣe ń gbọ́rọ̀ mi yẹn. à ń gbọ́ yìí. bàbá wọn wọn ò fẹ́ kan sọ nípa ọ̀rọ̀ Yorùbá rí so kò sí nǹkan táwọn ọmọ wọn náà fẹ́ sọ nípa ọ̀rọ̀ Yorùbá ẹ̀ ń pariwo fẹ́ ẹ̀ ń pariwo fẹ́lá fẹ́lá fẹ́lá fẹ́lá fẹ́lá fẹ́lá ò fẹ́ kan sọ anything nípa ọ̀rọ̀ Yorùbá nígbà tí wọ́n dé Awólọ́wọ̀ ní Ìkẹjà níbi Awólọ́wọ̀ wẹ̀ yẹn níbi tí Àlàdé market wà yẹn tẹ̀lá bọ́ta onítòǹbàmẹ́ tó ju èrè yẹn ló máa fún ní two thousand naira I was there ọ̀nkùnrin ní promoter ọjọ́ mọ́ tẹ̀lá never rí sí pẹ̀lú anything àti Yorùbá hmm. so wa àwọn ọmọ wọn ò lè sọ nípa Yorùbá hmm. ọ̀rọ̀ tún rèé tàbí àwọn èmi tẹ̀ ń sọ nípa ẹ̀ bó ṣe jà tó bó ṣe ṣẹ̀tọ́ tó he never think about Yorùbá wọn Nàìjíríà náà ló ń jà kú ọmọ ẹ̀ tó ń sọ̀rọ̀ yẹn nígbà tó last day ní ní MMA ní Ìkẹjà international airport lóòrù tó landed I was coming from London mo park mo rí wọ́n rescue ẹ̀ lọ sínú àjẹrẹ́ estate ibi tí bàbá ẹ̀ ilé sí so gbogbo ìjà tí bàbá ẹ̀ jà wọ́n sọ nípa Yorùbá hmm. so àwọn ọmọ wọn náà ò lè sọ nípa Yorùbá bẹ̀tẹ̀ bá ń ṣí wọn létí ó dáa so ẹ má sọ pé àwọn ọmọ àwọn bàbá wọn jà fún wọn Nàìjíríà náà ń jà fún Bọ́lá Ìgè ìgbà tí Bọ́lá Ìgè fẹ́ sọ nípa ọ̀rọ̀ Yorùbá náà gbẹ̀mí ẹ̀yìn hmm so tó yé yín bẹ́ẹ̀ yẹn so àwọn ọmọ wọn ò lè sọ nípa Yorùbá ibi tí Fẹ́mi wà lọ́wọ́lọ́wọ́ ó sì tọ́ fún wọn níbi tó fún wọn ṣẹ́ẹ̀tọ́ fún wọn ní ti tọ́ lò pariwo ló fún wọn níbẹ̀ ìgbà tó ń gbólé Fẹlá ní kàlàkùtà ní ojú ẹlẹ́gbà ọ̀nkù mi ló mú wá sí Ìkẹjà ọjọ́mọ́ he never respect anybody about Yorùbá Fẹlá he always talk about Ghana kan mú kúrú màá ló máa ń sọ pa ẹ̀ kò sọ nípa ọ̀rọ̀ Awólọ́wọ̀ ẹ̀ẹ́dì tó ti ṣe ń ṣe ni ó láwọ́lọ́wọ́ fún wọn nífẹ̀ẹ́ education nítorí pé personality tó lè sọ tó yẹ kó máa sọ̀rọ̀ bẹ́yẹ nǹkan tí bàbá ẹ̀ ti pèsè fún ẹni tí òun ò lè sọ nípa ọ̀rọ̀ Yorùbá tó yẹ yín bẹ́yẹ àwọn tó lè sọ nípa ọ̀rọ̀ Yorùbá wà ń bẹ̀ ó lè jẹ́ pé torí pé nǹkan tó ń wà léde àbí nǹkan tó ń rí léde wọ́n lè má lè come out láti sọ̀rọ̀ bẹ̀tẹ̀ àwọn tẹ̀ ń dárúkọ yẹn bí Gani ṣe lágbára tó bó ṣe jàṣẹ́ tọmọnìyàn tó tó bá sàn lórí ọ̀rọ̀ Yorùbá nígbà tí nígbà tí Bọ́lá máa fún ní sáà ó ló ti dàgbàlagbà ó ní kó máa bí èbí àgbàlagbà ó sì nígbà tó máa fún ní sàn Kẹ́mi Fálànà mo mọ ọ́fíìsì ẹ̀ ní Ìkẹjà ní Awólọ́wọ̀ house níbi abẹ́ bíríjì ẹ̀ lọ́fíìsì ẹ̀ wà ní glass house yẹn mo ti mú ọ̀rẹ́ mi lọ́bẹ̀ tó lọ sáà lọ́dẹ̀ ẹ̀ hmm. so tó bá opinion ọ̀fẹ́ mi tó bá wà lólẹ́ pẹ̀lú family ọ̀tọ̀ ni tó bá dé ìgboro ọ̀tọ̀ ni tó yẹ yín bẹ́ẹ̀ yẹn so wọn ò lè sọ nípa Yorùbá Yorùbá eh, Yorùbá lọ́ọ̀yà tó fẹ́ lọ defend ọmọ Ìgbò tó fẹ́ lọ defend ọmọ Haúsá sọ ẹ wá ní kó sọ nípa yorùbá wọn ò lè sọ nípa yorùbá bàbá wọn ò sọ nípa yorùbá wọn ò lè sọ nípa yorùbá tàǹfì tọ́sí ni ó sọ wá nígbà tó dún odò tó bá tó bẹ́ẹ̀ ní kú kò yẹ kó lè gbé ní lọ tẹ́ ẹ bá dìbò fáwọn lọ́wọ́ àwọn èèyàn mi máa dìbò fún tàǹfì tó gbogbo àwọn tẹ̀ ń dárúkọ yẹn kàn ń tí wọn létí ní kọ́kọ́ gbọ́ ni hmm. they are not ready to talk about yorùbá tàǹfì. Mm. kí ni ṣe nkútù ṣe nkútù ìgbà tó ń lọ sí gàgà high school pẹ̀lú àwọn àbúrò mi kẹ́ni náà jẹjẹ súnmẹ̀ tó máa ṣe lọ́mọ̀ta àǹsì so it's not person tẹ́pẹ́ ẹ̀ máa sọ pé tó bá gorí alẹ́ tó máa ń sọ̀rọ̀ pé kíní kan ṣe kíní kan bàbá wọn ò sọ nípa Yorùbá bàbá wọn never praise anybody from Yorùbá land àǹsì bí àwọn Gani Fáwẹ́mi bó ṣe jà fún bó ṣe jà fún Nàìjíríà tó ìjà tó jà fún Nàìjíríà yẹn tó bá yẹ kó Yorùbá nìkan náà ń jà fún mi àti ìrọ̀nà lọ Bọ́lá Ìgè mẹ́ṣọ́ pé tó ń bá lọ di fẹ́ lọ ṣe kíní bẹ́ẹ̀ lọ́jẹ́ ní ẹ̀lẹ́gbòdò wípé àwọn kan máa fẹ́ yorùbá nation àwọn kan ò ní fẹ́ o wọ́n dẹ̀ pa yẹn. Hmm. so ta ló fẹ́ tó jáde tó fẹ́ sọ who uh, are they coming out to kò sí àwọn ọba tẹ̀ ń sọ yẹn kò sá kò sí ọba tẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀ ipò táwọn ọba yẹn wà lọ́sìn inú wọn ò dùn but they cannot talk because wọ́n ti downgrade wọn to council ọba. àwọn náà fẹ́ so òun ni so gbogbo àwọn tẹ́ ẹ̀ ń dárúkọ sórí pé wọ́n ṣe bákan wọ́n ṣàwọ́kọ́ MKO look at what happened to MKO wọ́n destroy election ó sì ń sọ nípa peace he still talk about peace ṣé ìbò dìbò fún MKO ni àwọn ló lọ fight because tó gba black judgement ṣé ìbò dìbò fún ni and we know what you did in 1993 for MKO so gbogbo eléyìí tí à ń sọ yẹn àwọn àwọn bàbá wọn ò fẹ́ kó jáde kó sọ nípa Yorùbá tẹ́lifí o bá sọ pé wọ́n discover election pé kò fẹ́ lọ announce ara o as a president of the republic of yorùbá wọ́n á mọ̀ pé yorùbá ló sọ fún ó ní haúsá dìbò fún un haúsá nìkan fúlàní náà sọ àwọn náà ló dìbò fún ọ. ẹ lọ wo gbogbo background àwọn tó jẹ́ yorùbá náà a lè sọ pé àwọn like àwọn fúlàní a lè sọ pé wọ́n ń ṣe nǹkan tó dá nílẹ̀ yorùbá fine tàbí but eléyìí táwọn ibo náà ń ṣe lọ́pọ̀ jù so tó bá ti bẹ́ràn wí ẹ máa bẹ́ràn wí ẹ rí pé àwọn fúlàní pààyàn eléyìí oògùn kẹjọ táwọn ipò ń pa tọ́bí tọ́bí pa alẹ̀ yorùbá kọ́ hmm. àmọ́bà tó ń ṣe ń kọ́ my uncle was attacked come from, from London in nineteen eighty two tó ti graduate ṣe gbogbo ẹ̀ wọ́n pa ọjọ́ tó náà pàṣẹ so kí lè fẹ́ kó ṣe a whole master degree lẹ́kọ̀ọ́ ti ọ̀gá ní business he was struck down ṣé yorùbá ló pa ni so ẹ jẹ́ ká máa sòtọ̀rọ̀ fúnra wa bẹ́ẹ̀ ṣe ń tí wọn létí yẹn máa tí wọn létí ẹ lọ wo nǹkan ẹlẹ́nìkan sọ́lẹ̀ kan wẹ́ ẹ̀ ṣe ní sáà ní dáadáa bàbá wọn ò sọ nípa Yorùbá rí sáǹsì nígbà tó wọn àtàkì fẹ́ láà kẹjà ẹni tó àtàkì díẹ̀ gbọ́n ló jẹ́ ní Amẹ́ríkà ló wà ó sọ ọdún fẹ́lá ló kọ́ wá ṣe ṣó fẹ́lá ò wá òru ló àtàkì fẹ́lá ìjọ fẹ́lá tó ọba ọ̀fi kẹjà àbúrò ìyá mi ní sẹ́kìtì ọba kẹjà àtàdá tàìm sáǹsì so gbogbo àwọn tẹ̀ ń dárúkọ nígbà tó mo gà ní tó lásídẹ́ǹtì ayé kan ní bàbá ẹ̀ wà ní tó wà lórí wíṣà kò sí lórí kọ́ ọ̀ bímọ bẹ́ẹ̀ yẹn so my brother gbogbo àwọn tẹ̀ ń dárúkọ yẹn bàbá wọn ò sọ hmm. ẹ lọ tẹ̀ anybody nílẹ̀ Yorùbá rí ẹ lọ wo Ghana ló máa dárúkọ ṣé Ghana mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ṣé Ghana fẹ́ràn wa ni so tabati ń sọ òtọ́rọ̀ àmọ́ máa sọ òtọ́rọ̀ máa jáde ká máa bàbá ara wa sọ a mọ̀ pé àwọn Fúlàní kan tí ilẹ̀ Yorùbá wà tó dàlẹ́ ni a ò lómìnira ilẹ̀ Yorùbá oko àwọn táwa aláàlú òyìnbó àlè wà ní kí ni wà we know that we are not happy about you but it's going to kò sí tó bá ti tásìkò tó yẹ kí kí di kí kí kéèyàn yà ìgbé fúràálà so bẹ̀tẹ̀ àwọn tẹ́ ẹ̀ ń wò yẹn tẹ́ ẹ̀ wò pé ó pọ̀ ẹ̀ they can't wọn ò lè ṣe má jẹ́ ká tóra wa wọn ò lè ṣe so òun ẹ gbìyànjú ọlọ́kùnrin bàbá yín gbìyànjú hmm, àwọn ṣẹ́yìn tẹ́ ẹ̀ ń wò yẹn àwọn tẹ́ni kìíní ẹ̀ tẹ́ ẹ̀ ń dárúkọ yẹn o gbogbo àwọn tẹ́ ẹ̀ ń dárúkọ pé bàbá wọn ṣe bàbá wọn ò jà fún Yorùbá rí o ẹ̀ go and check it hmm. Fẹlá never praise anybody from Yorùbá land a ti gbọ́ ẹ ṣeun. kò nífà. Hmm, ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe a máa sọ ilé ìjókòó lẹ́yìn ètò. <laughs> Eh, ọ̀rọ̀ ẹ ti ń gbìyànjú àti pè wá látàárọ̀ ẹ̀já pè wọ́n mẹ́rin fún mi ká fi ṣe last caller ká dé máa lọ. Hmm, ọ̀rọ̀ lẹ́tún bọ̀ yẹn o. ẹ ṣùgbọ́n ok ẹ gbọ́ òsókè. ẹ ló ọmọlúkà. ẹ eh, à ń gbọ́ yín o. ẹ kú sọ́kàn ẹ ṣe gan ẹkúṣẹ́ takuntakun o ẹ ṣeun ẹ ṣeun à ń gbádùn prógámù yín ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. mo kàn ní kí n tún yànyàn yàn nǹkan díẹ̀ lórí àwọn nǹkan tẹ́ bá wa fi síta ni. ṣe rí yorùbá ọlọ́run aṣọ àánú wa ná. but nítòótọ́ èmi gan ti ń rò ti pẹ́ pé sáwọn ọmọdé lẹ́gí wá tí wọn ò sí ni àbí délégí wà ò bímọ kò níyàwó kó tó di pó kú because ó yẹ ká gbọ́ wọn ó dẹ̀ yẹ káwọn náà sọ issue díẹ̀ fún àwa tẹ́ pé àṣì ní àti ìwọ̀n ò tí ì bí wa ní táìmù tí irú nǹkan bá yẹn ṣẹlẹ̀ kákàntẹ̀ tún lè fi kọ́gbọ́n díẹ̀ láti ara wọn àti ká tún lè mọ ìrìn àjò fún Yorùbá nation. Hmm. nọ́mbà two ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Àbújá nígbà tí wọ́n play Super Eagles èmi ti sọ tẹ́lẹ̀ wípé ẹnẹ́ẹ̀mú Abiola Moshood ẹnẹ́ẹ̀mú stadium yẹn ní Abiola Moshood ìyẹn l'Àbújá ẹni tẹ́ pẹ́ pa nípa náà fi náà kan sú ẹni tẹ́ pa tílẹ̀ ọmọ Yorùbá tí mo Yorùbá ò dùn Ewa wá ń nèémí orúkọ ẹ̀ ní Àbújá ẹ ní nǹkan rere máa jáde ńbẹ̀ kò lè jáde eléyìí ṣe pé kò lè jáde n ò lè qualify débi pé lọ sí World because ẹ fi ní dídùn sínú ọkàn ọmọ Yorùbá ẹni tó fẹ́ wa tó fẹ́ fún wa ní òmìnira ẹ pàdánù ẹ wá lọ ní ìmọ̀ orúkọ l'Abuja National Stadium kò àwọn ọmọ Fẹlá Kútì à ń gbádùn gbogbo nǹkan tí wọ́n ń ṣe ṣùgbọ́n mi fẹ́ kí wọ́n jáde síta pé à lásìkò yìí o ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbìmọ̀ pọ̀ kí wọ́n gba Yorùbá nation jáde nítorí pé ìdíwé tí wọ́n fi pa bàbá mi kò sí ọ̀nà tó tọ́ bàbá mi gan sì máa ń sọ wípé àwọn politician yìí gan ti ń náwó ojú ọ̀la a sì máa ń gbọ́ orin orin bàbá Fẹlá dọ̀la pé à orin yìí àfi bí orin alásọtẹ́lẹ̀ bí orin wòlíì tó ti rí ọjọ́ ọ̀la tó ti mọ bí ọ̀la fújọ wa ṣe máa rí bẹ́ẹ̀ làwọn orin tí wọ́n ti kọ sílẹ̀ fún wa yìí ó wá yẹ kán ọmọ wọn jáde kí wọ́n tẹ ipasẹ̀ yẹn kí wọ́n fi encourage àwọn youth kí wọ́n fi encourage Yorùbá nation kí wọ́n fi encourage ọmọ Nàìjíríà wípé ẹ wo àjòdàbílé ẹ jẹ́ ká gba òmìnira inú ẹrú inú ogbó inú ibi tí òkàn tiẹ̀ dé máa dárúkọ ẹni tó bá wà lábroad tó bá mọ̀ nǹkan tí wọ́n fojú ọmọ Nàìjíríà rí tó bá dé nípò mi yóò dìnnà nàìjíríà ní fóun sọmọ nàìjíríà ṣé ń gbọ́ mi sà. hello. à ń gbọ́ yín. nǹkan tí wọ́n fojú ọmọ nàìjíríà rí àbí tẹ́ bá dé lùmí wọ́n máa sọ fún yín wípé àwọn ò lè fún nàìjíríà níṣẹ́ àwọn ò lè fún nàìjíríà ní bísà mi ò kọ́ lè mọ èlé mi lè má dárúkọ ìlú yẹn ni wọ́n máa sọ fífàwọn òfin wọn níṣẹ́ àwọn òfin wọn ní títà níṣẹ́ òun ló fà á tí ọmọ nàìjíríà fi ń ṣaṣẹ́wó kiri ìgboro báyìí òun ló fà á tí ọmọ nàìjíríà ọmọ yorùbá tí wọ́n fi lọ ń ṣèṣokúṣe nílùú nílùú ẹlòmíì pọ̀ lẹ́wọ̀n o ẹ jẹ́ kí n kàn sọ fún yín ọmọ nàìjíríà míì pọ̀ lẹ́wọ̀n o nílùú nílùú o wọn ò ṣe físà fún wọn wọ́n ti dìnáì wọn solúsọ̀ tó dẹ̀ lè ṣẹlẹ̀ náà ni kí gbogbo wa fìmọ̀ ṣọ̀kan tí wọ́n bá ní ọjọ́ ọ̀la fọmọ wọn kí wọ́n gba yorùbá nation mo tún gba àwọn tó jẹ́ pé àwọn tọ́pọ̀ tẹ́pà ń wò níwájú wọ́n dákẹ́ wọ́n fọwọ́ lẹ́rán ṣùgbọ́n ìlérí olúwa máa padà ṣẹ bẹ́ẹ̀ ni yorùbá nation máa dúró nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ wájú àti àwọn tí wọn ò tí ì dàgbà àwa tá à ń bọ̀ lẹ́yìn báyìí. ẹ ṣe ẹ ṣe wọn hmm. ah ọmọbìnrin mo ti kọ́ ti. Um, ẹ ṣe èmi ò nídà ti mind tàbí yọra mi lẹ́nu lórí àwọn tó ti lọ wọ́n ti kú wọ́n ti lọ ẹni tó bá gbọ́ mi yé wọ́n á mú point tí mò ń mú jáde lọ́rọ̀ ọ̀rọ̀ wọn ẹni tó bá wa sọ̀rọ̀ pé bàbá wọn ò sọ̀rọ̀ nípa Yorùbá nation ìyẹn kọ́ ni mò ń sọ mò ń sọ̀rọ̀ nípa orúkọ tí àwọn bàbá yẹn ní tẹ́lẹ̀ i'm not talking of bóyá wọ́n sọ̀rọ̀ yorùbá nation or not tó bá jẹ́ páwọn náà wà láyé kándẹ̀ rí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ó ṣeé ṣe kí àwọn wọ̀nyẹn bá wọn pariwo pé yorùbá gbọ́dọ̀ jáde ní tèmi ń sọ nìyẹn ṣùgbọ́n nígbà yẹn òye òye wọn iye wọn ò sí láti sọ pé kí yorùbá dá dúró àwọn gbàgbọ́ pé nàìjíríà á dáa látìgbà tá à ń sọ yìí nàìjíríà á dáa á dáa á dáa á dáa títí dọ̀la lẹ́sìn gbàgbọ́ padà ohun mo ṣe ń sọ fáwọn ọmọ bàbá yín àtàwọn ìyá yín ti sọ pa dáadáa more than sixty years now kò dẹ̀ da? kí lẹ́yìn ọmọ wa ń wò sẹ́yìn náà fẹ́ dúró lórí ipá dáadáa that is what I'm talking about it is your time it is your turn to talk and let it, and let people feel the impact of that name of your father tó ń lò. ẹni pè wá báyìí àgbékọ̀ ọmọ sẹ́ẹ̀ mi ti ṣe àgbékọ̀ ọmọ ẹ má bínú dádì. so bó ṣe jẹ́ nìyẹn o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti sọ mi ò sọ pé bọ́lá ẹ̀ délégiwa kò pariwo yorùbá nation amk abiola kò pariwo yorùbá nation fẹlá kò pariwo right but ọlọ́run yọ wọ́n lọ́tọ̀ ó fún wọn ní orúkọ tó dáa orúkọ yẹn làwọn ọmọ wọ̀nyẹn gbogbo àwọn ọmọ dáàsọ orúkọ yẹn àwọn ọmọ wọ̀nyẹn ń lò dọ̀la ntẹ́mi ń sọ nípa ẹ̀ nìyẹn káwọn náà orúkọ tó ń lò yẹn kán fi ṣe iṣẹ́ kán fi jà fún mẹ̀kúnnù ìran Yorùbá àsìkò yìí and that's all may God bless us all ẹ ṣe gan jàre mo dúpẹ́ lọ́wọ́ yẹn báyìí mi pin ẹ ṣí ẹ rẹ ìjàre ìbọn mi sí ẹ kí n bá mi sí ẹ kí n rí wíìn sí ẹ rẹ hmm? kí n sí ẹ fídíò mi yìí. ọ̀la mo tún bọ̀ ẹ tún gbọ́ nǹkan tí mo mú bọ̀ lọ́la gbàǹkọ́ gbìtú nìyẹn ẹni tọrọ fẹ́ kàn lọ́la kó máa múra sílẹ̀ ẹ jẹ́ kí yẹn jẹ́ suspense ẹ dèdè rí tí mo gbé wá lọ́la ni máa gbé wá ẹ lè ẹ̀yin wo ẹ̀wẹ́ ẹ̀ kéré sí lógo ẹ wò ó dọ̀la ṣé ẹ ti pín and by the way ṣé o ti sign petition tiẹ̀ tó o bá ti sign yẹn tètè lọ sign yẹn mẹ́sẹ̀gì nọ́mbà tí mo pín ní ipe mo ní di petition yẹn mo ní di link màá send link sí ẹ kó o sign tiẹ̀ zero seven zero four six zero nine two four eighty four that is the number ẹ pè é tẹ́ ẹ bá ti pè ní whatsapp ni o màá jẹ́ yín tàbí kẹ́ send message síbẹ̀ pé send me the link immediately màá fi ṣọwọ́ sí ẹni kì í pẹ́ ẹ̀yin tọ́lọ́ bá dẹ̀ gbé ọwọ́ ẹ̀ sókè tẹ́ ẹ fẹ́ fi nǹkan ràn wá lọ́wọ́ ká lè fún àwọn nǹkan tó need tí wọ́n ń bá wa ń ṣiṣẹ́ yìí náà tọ́lọ́ ń sọ fún àwọn èèyàn pé ó yá ẹ ṣe ẹ ṣe ẹ ṣe á ṣe data fún wọn á fún wọn lówó kóòkì gbogbo ẹ̀ ẹ fi ránṣẹ́ kẹ́ ẹ jẹ́ ká lè ṣiṣẹ́ yìí mo bẹ̀ ni kì í ṣe kì í ṣe agbára kì í dẹ̀ ń ṣàfipáṣe tọ́lọ́run bá fi sí yín lọ́kàn pé kẹ́ ẹ ṣe ẹ sẹ́ǹdì sọmọlúkà adọ́dọ̀ bíi adébi tó yẹ kó dé kò jù bẹ́ẹ̀ lọ bless you all ọ̀la la tún máa pàdé lógo ọlọ́run láṣẹ ọlọ́run ẹ máa ríran wò mi ò ní sọ anything ṣé ẹ̀rọ láti mọ ní mò ń bọ̀ yẹn anyway ẹ jẹ́ n pàdé síbẹ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ jù ọ̀la la tún máa pàdé òwe ṣé o ọmọlúkà ni mò ń jẹ́ o.